صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في الله ولكن كنت عندها خير في الكريم láti wọ́n ń sàrẹ́ láti ní ayé.

والسلام عليكم ورحمة الله وبركاته والله وبركاته نعم بسم الله الرحمن الرحيم وكذلك يقول تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان يقول كل الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر

الشيخ محمد بن عبد الوهاب عليه رحمه الله الذي يأتيني إليه يطلع الأصول الثلاثة في الباب مشاهدين أصول الثلاثة من المطلع بتاع الباب والشيخ واضع في المقدمة inú ọdún ọ̀sẹ̀ ni wọ́n ti wá ń ṣàlàyé pé nǹkan mẹ́rin kan gbẹ̀dẹ̀lẹ̀ fún wa. ó túmọ̀ sí pé ọdún ẹ̀mí gan ẹ̀kọ́ ńlá ńlá ni wọ́n gbọ́ fún ara rẹ̀. wọ́n ní àwọn nǹkan mẹ́rin kan bẹ tí wọ́n yẹ ká kọ́ ń bàrà wọ́n á ní òun náà ní àwòrán ẹ̀mí. ẹlẹ́ẹ̀kejì ní àlàáfíà ní onígbìyànjú ọlọ́run. kí ni wọ́n máa lè lò kí ni wọ́n máa bó la ṣe máa fẹ́sẹ̀. ẹlẹ́kejì òun náà ni kí wọ́n wá nínú òǹkà tí wọ́n bá kọ́ òǹkà tí wọ́n máa kí wọ́n máa lò. ẹlẹ́kẹta àdá ọ̀ẹ́dú ìrẹ́lẹ̀ kí wọ́n máa pe àwọn èèyàn sí nǹkan tí wọ́n máa yẹ kó tó bá pè é ẹlẹ́sẹ̀ rẹ̀ wá ní ọ̀fọ́fù nípa ẹ̀rọ ọ̀fọ́fù alẹ́lẹ́dẹ̀ sí kí o máa ṣe sùúrù nígbà tí o bá ń rí ìnira tí o ń pè é ọ̀rọ̀ sọ̀rọ̀ kí ẹ̀ ń di ọ̀rọ̀ yìí ẹ̀rí tí gbogbo ọ̀rọ̀ táwọn láti bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ṣe ìwọ́n ìlú láti ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ní lè wó kó sọ̀rọ̀ pé nǹkan báyìí nǹkan báyìí wọ́n lè ṣe fẹ́ ìkan tó yẹ lè gé nǹkan pé mo rí nǹkan báyìí gbogbo sọ́nà márùn-ún mo rí nǹkan báyìí gbogbo sọ́nà mẹ́fà lápòjú èyí pé o ní sùúrù gbogbo sọ́nà mẹ́fà sùúrù gbogbo sọ́nà mẹ́jọ ìtìjú gbogbo sọ́nà mẹ́wàá sórí pípín ìròyìn wàhálà ìtọ́jú kókó òun náà ti pé kí ni orin fún ìgbà yẹn kí ni orin fún ìgbà bá ti mú orin náà fún wa kò wà láà tí bá ti mú orin fún ìgbà wa kò wà láà. ṣé kò lọ́wọ́ náà kò wà láà àlẹ́ ìyẹn ṣe lè fún wa. ìgbà tí wọ́n sọ pé nǹkan mẹ́rin kan bẹ̀ wọ́n ní gan-an jẹ́ lẹ́nu sí ọ̀rọ̀ ìgbà ọ̀rọ̀ ẹnu wọn látọ̀dù yìí o àmọ́ ẹni tó bá jẹ́ orí sún náà kì í máa ń sọ̀rọ̀ tí ó sì lọ́ọ̀rọ̀ yẹn kọ̀ bẹ́ẹ̀ lè lè la ìbẹ̀rẹ̀ ọgbọ̀dọ̀ ló ń gbé ẹ̀rí tí mo fi sọ lélẹ̀ lọ́dọ̀ àwọn apá ṣàlàyé pé tí mo kí ẹ̀rọ gbé lọ orí sún náà òun náà ní pé yẹ̀kùtẹ̀ ìlú tó ń ná ìyá alùpùpù náà wọ́n kọ́kọ́ rí ẹ̀rí náà lẹ́yìn ìgbà yẹn wọ́n ṣe wá wá wọ́n ṣe wá ní àtẹ̀tọ́ kan àti iṣẹ́ tó bá tẹ̀sí wọ́n ṣe wá wá wà lóṣù yìí. àmúna alùpùpù tẹ̀sẹ̀ rú àwọn onídìdá àwọn tó ilé ìlànà alùpùpù náà yà kàkínú kódà fẹ̀yà kẹlẹ́lú ó kọ́kọ́ ní àtẹ̀tọ́ kan náà ó kọ́ máa bá iṣẹ́ tí wọ́n lọ náà lẹ́yìn ìgbà yẹn wọ́n sọ àwọn awẹ́ yìí lọ́ba ń tàlẹ́ ìgbà wọ́n sọ àwọn awẹ́ yìí káàkiri òbíṣẹ́ ni ẹni tí o bá ti ti ní lànà fún náà bó ṣe rí wọ́n rántí gbà sí ìyẹn náà ní ti tí ó rí káàkiri fàlùyà nígbà yẹn gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fàlùyà akàmbá ló ti wáyé tó ń dọ́kun lọ́wọ́ wọn ní kí n pàdé ẹ̀gbẹ́ tó ló wá ń sọ fún mi pé ṣe ń ṣe yìí kílẹ̀ ní wọ́n á wò kí ní bẹ́ẹ̀ ẹ̀rí. ó ní ẹ ó ní ọ̀dà nìkan ó láyé mi ó ní ìrún fẹ́ máa ń kí bí ó dáa ní kí òun kò náà ẹ̀ ń bẹ̀rù kọ̀ láti sábà kí òun ó ní kí n pè lẹ́nu ìrìn ní kí n kí ń jẹ́ ẹ̀rí rọ̀mùdán tẹ̀ máa ń gbà kí ló tẹ̀ fi ń gbà á kùrán ló ti ká ó ní kí n má yà

ọkọ̀ lẹ́yìn náà lè gbọ́ àwọn ẹ̀sọ́ bẹ́ẹ̀ kékeré kan kọ́ òfin ìlú ìlà tó tó máa ṣe lẹ́yìn àwọn ìfà máa ṣe lọ. tó àwọn àgbẹ̀dà àwọn ọlọ́mọdé kọ́kọ́ yàtọ̀ tẹ̀lú gómìnà yàtọ̀ tẹ̀lú. náà ló ṣe kí wọ́n àtọ̀rọ̀ lágbàá ní ìrọ̀ṣẹ̀ lọ́wọ́. ẹni tó gbọ́ tó wá sọ síwájú òun tí wọ́n pẹ̀lú mẹ́rin nǹkan mẹ́rin òun náà ní kóòlù tààdà gbólú ọlọ́mọba tí ọlá rẹ̀ ga òun lọ́kọ̀ pé ìsìnlẹ̀ ìrọ̀ṣẹ́ ìrọ̀ṣẹ́ wà láàrin. ọlọ́mọba ní òun kúra pẹ̀lú àkúrò tó gbà tí àwọn afá ń ṣàlàyé àlàáfíà àwọn ìtumọ̀ oríṣiríṣi náà ní ọwọ́ ní abẹ́rẹ́ tọmọdé ìgbéwá pé àlàáfíà ìmọ̀ràn zàdáàrí dúnìá wípé àwọn àsìkò tí yẹn ń lò nílé ayé fọlọ́mù fi àsìkò ayé òbí wúra. Àwọn àtọ́lé lókun wípé sọ̀dáàfù àwọn náà ní àlùbọ́kù bá dà sọ̀dáàfù àṣì àwọn ilé àṣì wípé ìrọ̀lẹ́ mi. Tòkúrà nínú tòkúrè lọ́rùn tòkúrè àlùbọ́kù rahmatulahi. gbàtọ́ gbé àlàáfíà wa wọ́n ní zayd bin aslam wọ́n ní pé ó wà láàṣì wọ́n ní ìrọ̀lẹ́ lọ́wọ́ bá ń sọ nígbà nígbà yìí ìrọ̀lẹ́ lọ́wọ́ bá ti búra bí àsìkò ìrọ̀lẹ́. ìmọ̀ mi kẹ̀sí ni pé àwọn ní ní àzàmánu alẹ́rẹ́ yàtọ̀ òbí ìhàfẹ́ ìbàlẹ̀ àlẹ́. wọ́n ní àsìkò tí àsìkò tí ṣubú gbogbo ní ilé yọ̀ọ̀ bá ṣe yọ̀ọ̀ pọ̀ sí àsìkò kan náà. ìmọ̀ kí o sílá ọ̀ ìmọ̀ kí o sílá ọ̀ ìmọ̀ kí o sílá lẹ́ wọ́n ní àsìkò yẹn jẹ́nẹ́rálì iná ni ọlọ́run bá fi búra lẹ́bí wọ́n ní mọ́mọ́lì ọlọ́run rí ọ̀rọ̀ yìí látọ̀rọ̀ zero náà àfúnáwó wọ́n ní wọ́n ẹ̀kí wọ́n ní wọ́n ní lọ ṣubú àwọn lọ́yìn ló tẹ̀sí lórí rẹ̀ wọ́n ní kí wọ́n gbajúmọ̀ jù nínú ìtumọ̀ yìí wọ́n náà lè ká tún pé àsìkò ayé kíkọ́ mọ́jọ pé ẹ̀yẹ àlàáfíà pípé tó gbajúmọ̀ tó lè ká tó pé àsìkò ìṣẹ̀mí ayé ọmọ lẹ́yìn rẹ̀ tó àwọn afárá náà lọ sí pé mú hmm, àsìkò àlàáfíà ìṣẹ̀dá náà lọ́wọ́ bá ti búra àlùmí olùfàní kan lọ́wọ́ bá ìṣẹ̀hánà wọ̀ sàmàlà ó búra pẹ̀lú àlàáfíà ó fi búra tó fi àsìkò ó fi búra tó ọlọ́wọ́ bá ìṣẹ̀hánà wọ̀ yóò tún ìdìbò ẹ̀ṣẹ́ ọlọ́run bá lè dìgbà pẹ̀lú ìgbà tó bá wù náà ìyá tó dá àmọ́ wọn ní ayé ńlá bí aṣèlú ayé òkúta ńlá ńlá ọmọ ènìyàn ọwọ́ gbọdọ̀ tó fẹ́ kan búra àti ọlọ́run ọba lè tẹ́ tóbi owó kòlí kòlí mo fi ẹ̀sìn sùn búra kọ̀rọ̀kọ̀rọ̀ gbá ìlú burú èyí fi ẹ̀sìn sùn búra kọ́dọ̀ èyí fi mẹ́tàlá ti búra mẹ́tàlá ti búra èyí fi mọ́tíkà búra sòrí ti búra èyí ti gbé sí ayé ìyẹn búra tí o bá lè sọ pé irú àwọn ìtàn yìí kò kú lẹ́nu rẹ̀ nǹkan tí ìdíwá ti sọ di ọ̀rọ̀ tí ó sọ lẹ́nu òun náà ti kéyìn mo búra pẹ̀lú ọba tó lè mọ́tíkà mo búra pẹ̀lú ọba tó dá mi mo búra pẹ̀lú ọba tó dá sọ́mà sílẹ̀ ìyẹn kò sí ìtàn tí ó ولي والعصر إن الإنسان لفي خسر الله بل نزل ومهينيا لفي خسر هو إنه خسر معنى خسارة وهلاك خسارة خسارة وهلاك هو الانتقام يعني كيف ọlọ́wọ́ bá búra ẹtí ń búra lẹ́tà ní pé gbogbo ọmọ ènìyàn náà yọ wà nínú iṣẹ́ òkú ojú àtìkọ́kà òògùn nínú ìwà tí wọ́n mú ìyàrá ṣókùn tó òògùn tó kínú tó bá lóun tí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀. ọlọ́wọ́ àwọn adáwọ̀ kan yọ ipe àwọn tí wọ́n bọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé wọn tí wọ́n ń lò yẹn tí wọ́n fi ní ṣókùn tí wọ́n fi ní sórí ìpamọ́ òun náà ní ilẹ̀ ìlẹ̀ ìlẹ̀ àdáàlẹ̀ àbẹ̀tọ́ bá ní ìgbàgbọ́ ẹlòmí kí má lè wà ní inú ìdílé ayé rẹ̀ ẹlòmí gbàgbọ́ sábà sọ pé kí ní jẹ́ ìgbàgbọ́ tó nínú láì sàlà àpàdàwọ̀ pẹ̀lú ìgbàgbọ́ alẹ́sọ̀ mọ́ àlẹ́sọ̀nà ó ṣàlàyé rẹ̀ fún tòlè láti tòlè bí àdéhùn wa náà lọ́nà ní ọ̀kọ́lẹ̀ àkùrẹ́ ní àìlẹ́sìn náà ó kí ní jẹ́ ìgbàgbọ́ alẹ́bí ní ẹ̀sìn ìpínlẹ̀ ìlà ọ̀gbọ́lọ́mọ bá kọ́ wọ́n lé ẹ̀kẹ́tì ọba mẹ́láìkà rẹ̀ kọ́ wọ́n kó tó léyìí ọba tíra rẹ̀ kọ́ wọ́n kó tó léyìí ọba àwọn oníṣẹ́ rẹ̀ kọ́ pẹ̀lú orí láàbùrì ọba tó ọjọ́ ìlà ìyáàbà ọba gbọ́ lẹ́kọ̀ọ́ náà wọ́n tún lè kọ́lẹ́rì kó tó gbàgbára àgbọ̀ kọ́lẹ́rì yìí òṣèlú nǹkan mẹ́fà قلنا نسأل الله تعالى وكافيه إلا الذين آمنوا وأتوا النبات الإيمان تلقين بكري باب كل حرارة أن يكون لي ìgbàgbọ́ tí wọ́n ń bẹ́ ẹ̀sìn náà lè là ìgbàgbọ́ sí ọlọ́wọ́ ọba ìgbàgbọ́ sí ọlọ́run òun lè fi ọgbà sí ọlọ́wọ́ ọba wá ṣèlú ọ̀pọ̀lọpọ̀ في ربوبيته وألوهيته وأسمائه وصفاته níbi olùdíyà rẹ̀ rògbòdíyà tó dà wọ́n ṣẹ́kọ̀ọ́ wọn ló ń ṣe kí o nígbà wọ́n pé ẹni kankan lè ṣiṣẹ́ yìí o àpọ̀lọ́ ọ̀gá nìkan ṣoṣo náà ló ń ṣe. aṣàlàyé àwọn ṣẹ́kọ̀ọ́ wọn ló ń ṣiṣẹ́ lè díẹ̀ díẹ̀ lọ tó dídá ẹ̀dá lágbàgbọ́ gbogbo tá a bá ti pè ní ẹ̀dá ẹ̀dá kò í ṣẹ̀dẹ̀ yìí nìkan ẹ̀dá nǹkan tí ń ní àti nǹkan tí ò ní inú àwọn ẹ̀dá ọlọ́wọ́ ọba yìí tó ikú ọlọ́wọ́ ọba lọ́kú dá ìyẹn gbọdọ̀ gbà pé ẹnìkan fún kò lè gbà. wọ́n lè wò ó àwọn ẹbí ọlọ́wọ́ ọba lọ́dọ̀ ọmọ ènìyàn gbọdọ̀ gbà pé ẹnìkan lè dá ẹbí kò lè dá ibi bó ṣe bó ṣe rí òun kò lè kò lè dá ibi. èyàn lè pè é àmọ́ tó gbé yẹn náà kí wọ́n lọ ní tó gbé kódà àwọn síìdì ibi kan náà ló ti lọ lè mú un. tòbí lè fi mọ̀ pé tí wọ́n bá ní ọlọ́wọ́ ọba òun lọ́ba adẹ́ta tí wọ́n bá rí ìpele àwọn sábàbí ni ó ń ṣe ìdílé kan fún ṣe wọ́n wá ní tí ó bá láwọn ilé ìdí ẹ̀jẹ̀ ní òṣìṣẹ́ tó lè rọ́pò ẹ̀jẹ̀ rẹ̀ láwọn ilé ìdí òṣìṣẹ́ tó lè rọ́pò ẹ̀jẹ̀ rẹ̀ àdìsọ́ wá ẹ̀jẹ̀ rẹ̀ tó yẹ náà àdìsọ́ wà torípé ẹ̀dá ọlọ́wọ́ ọba yìí náà fi ní pé irú nǹkan yẹn nǹkan mìíràn bá lẹ́jẹ̀ ní ìpínlẹ̀ wá ní tó àdékọ́ á ní ẹni fẹ́ rẹ̀ pínpín ìfẹ́ta pínpín ìfò lẹ́tọ̀ àtìta ọlọ́run wa ló ní ẹgbẹ́ tí èsì kìí ìyẹn ní ìta. tó ẹ̀sìn náà ló bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ ẹ̀nà wọn kan wọ̀ sára bọ́ọ̀lì ti kún ìṣẹ̀ òun ló dá gbogbo nǹkan tó bá kan náà rọ dípò òun ní ṣe ìjẹun fún gbogbo nǹkan òun ní ṣe ìjẹun òun ní bọ́ gbogbo nǹkan ọlọ́run bá dá òsèntọ́lọ́run bá dá tí ó ṣètò rẹ̀ ló sì lọ ẹ̀ ló sì lọ lọ́kùnrin pẹ̀tọ́ mi bá jẹ́ tó bá máa ń wò yìí lásìkò tí ẹ bá ń wò yìí rà ẹjọ́ bá lóye wọ́n wò yìí rà lásán bí wọ́n ṣe máa ń wò yìí láti wájú jẹ́ ní ọjọ́ káàkiri ìrọ̀rùn tí ọlọ́pàá wa òun náà ní ọ̀nà tó jẹ́ àbúlé lẹ́rí àtọ̀ tó lè ṣe é kọ́lẹ́tọ̀ wù tó mọ̀ tí wọ́n lè ní ọlọ́pàá tó tó gbé tí òun òṣèlú àwọn ọ̀pẹ̀pẹ̀ ìwé wọn ti dàkìrì kò yóò fi ìwà ikú rẹ̀ yóò lọ lé kan jọ́bì ó lágbá ayé tí a bá tún mú kú ọmọ ẹ̀ tí wọ́n lè fi pamọ́ dípò lóò ó sì rí pé nítorí máa ń ṣe ní o ó sì ń bá ọ̀sẹ̀ ní ìtòlé àyà ó sì ń wá ní ọ̀sẹ̀ ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى تونك الإيمان بالله يقول لك تعالى ìtọ́jú lè fún ẹrù rẹ̀ àfọlọ́ kò sí ẹrù lè fún ẹrù rẹ̀ àfọlọ́. sẹ́wọ̀n yẹ ìta mara tó kí ìta mara tó kí a mara tó kí nìkan ọlọ́mọba kò lọ́ba tó lọ́wọ́ ṣe ẹ̀dá. kò sí ẹ̀rọ àti wàá mọ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ìyẹn ti sọ fún nǹkan mi kò lè rọ́pò àlẹ́ kọ́lẹ̀ nítorí wọn bá dá ìfẹ́ kò lè dá rí nítorí wọn bá fún yẹn ìfẹ́ kò lè fún yẹn tí wọ́n sọ fún ọkọ̀ ìtọ̀ ọjà rẹ̀ tó lọ sí kọ́tíkọ́tíkọ́ yìí tọ́ àwa ọ̀fẹ́ níbí yìí ọmọ ti fọwọ́ ìdájí náà wọ́n ti fọ ọ̀rùn tó tó bá ti fọ́ ó lè fi ọjà ó ti máa tàwọn torí tí ọjà rẹ̀ bá ń sàlùjù ìlóòótọ́ tó fi fọ́tọ́ tó fọwọ́ tẹ̀rù fọwọ́ ní ọjà tó wá ń tà ìyẹn bẹ́ẹ̀ ṣe ní ìlú kan lẹ́nu iṣẹ́ bísíǹsì ní ṣe ní bá tàbí lórí àjọ sàwádà àjọ sọ̀rọ̀ wọn àjọ kan ní wọn ní ah, pé ah, ọjà yìí tutù àbá mo ní ẹ wá fẹ́ kọ́ lọ gbóná rẹ̀ náà ọjà yìí tutù ní ọjọ́ ìyá mo ní mọ̀ ọ̀dọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ọjọ́ ìyá tó wọn ní ṣé ìdí bá tẹ̀lé ìrẹsẹ̀ ti ní ìjọ ẹ̀ mo ní bọ́ọ̀tì rí ara rẹ̀ jẹ́ kò sí nǹkan kan nǹkan kan tó ń bá wọn àti ọgbọ́n tí mo sọ fún mi ọgbọ́n ọ̀padà ọ̀padà fẹsẹ̀ fún ó fẹ̀rẹ̀ fún yẹn tẹ̀lẹ̀ ṣẹba ìwé tí mo ní kẹ́ ẹ máa ẹ máa ti dé ní ìwé yẹn máa ẹ àyè ẹsẹ̀ lébọ̀ ẹsẹ̀ lébọ̀ ó wá tóbi oṣù méjì ẹ̀ làwọn ẹni àti wálé ra wa wọ́n ní ah, ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fún òun ti wá rí báyìí ní ó ní ìlú ní nàìjíríà ní olùpàdé òun ó ní ojú àwọn pé òun padà lè ní náà hundred thousand ọ̀rọ̀ tí nǹkan yìí ti lé ọdún máa ọdún mẹ́fà báyìí ó ní bàbá kan gba hundred thousand náà ó ní ọjà ọjà ọmọ ọjà ó ní bóun ṣe wá gba ọ̀sẹ̀ òun àwọn ọ̀sẹ̀ tó ní kóun náà lòun bóun ṣe ń lò báyìí ó lé ẹrù kó ẹ̀jẹ̀ wá di ọ̀nà márùn ó ní òun wá tàmọ́ rárá ó ní wá sí ìtijọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ọ̀sẹ̀ kan ní ní òjì padà rárá tó lé nínú ẹ̀ á ọ̀bọ̀ wọ́n pa fún mi inú ìṣẹ̀ pàtì ó lọ pàtì báyìí ọjà tó bẹ̀rẹ̀ sí ọjà padà ń dọ̀kì dìbò ní ah, ọlọ́ọ̀kan fẹ́ràn rẹ̀ ọlọ́ọ̀kan fẹ́ràn rẹ̀ mo sọ pé tí kíní yẹn bá yí padà lẹ́sìn bó ṣe lo kíní yẹn tó ti yí padà ṣe pé ẹni ló ti kíní kó tu ìpàdé ọlọ́run òun ló sì máa sè tó òun náà ní pé èèyàn lè gbà kíkọ́ṣẹ kan àbí irúdúdú kan àbí ẹ̀kọ́ kọ́lé àbí ẹ̀kọ́ èèyàn lè gbà fún olóhùn yàrá wọn tó bá gbà fọlọ́ ló ń ṣe àrùn ìlú tó olùbí ọlọ́mọba náà bẹ́ẹ̀ ni ìṣọ́ra náà náà ló ń ṣọ̀dá rẹ̀ والله خير حافظا وهو أرحم الراحمين olùwà ní ìrìn ọlọ́run bá nínú mo lórí ju mo mọ̀ yẹn tí máa wọ́n sọ yàn ikú máa tẹ pẹ̀lú sọ mi tí máa sọ tó mùsùlùmí ọgbọ́dọ̀ nígbà tó kí ní kan bẹ tó máa sọ̀rọ̀ máa tò kámẹ́lé máa tò kámẹ́jì máa máa tó gẹ́rẹ́ máa tó gbélé yìí ọ̀tàkù ìlànà ìlẹ́sọ̀ wọn tó ilẹ̀ lẹ́yìn náà lánàá ìgbọ́dọ̀ ní màdà wa àlìmọ́ àwọn tó wọ́n nígbàgbọ́ àwọn náà làwọn àlẹ́ olùbíyà ọlọ́run àwọn èrè ìta kan ló ṣe fọ́lọ́run ìwọ́n gbà pé àpẹẹrẹ kan ọ̀lẹ́sìn àfọlọ́run ṣé àlàkà bá tó bọ́ síwájú tí wọ́n wulẹ̀ fẹ́ mí lọ sí i. bákan náà ìmọ̀nù ìlera wọ́n mẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ tó wọ́n kó tóbi ní wọn ó sì lọ sí ọ̀lẹ́ àṣẹ ti ń jẹ́ ìmọ̀nù wà lè lú sọ̀rọ̀ tó ẹ pé tẹ́fà ti wo alákọ̀ọ́kọ́ wọn nìyí إلا الذين آمنوا أدخل به العلم ترجع الإيمان وما يقول مسائل علمية ما فهم الكتاب ife ọ̀rọ̀ tó máa ń lóyún sí pẹ̀lú ọ̀rọ̀ àfíìdá náà lè ṣe gbogbo afẹ́ nígbà nàìjíríà náà àwọn kan bá ní àfíìdá ìgbàṣẹ́yà oníwàwọ́ màmí kọ́tù wọ́ màmí kọ́tù lórí yìí màmí kọ́tù dé ní islam bẹ̀rẹ̀ àjẹmọ́. وعملوا الصالحات والشرع معنى العمل به العمل به omi pé àwọn tó máa ti ń nígbàgbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rí oníkí tí wọ́n ń lo tẹ́lẹ̀gbà tó nígbàgbọ́ tó wọ́n tó ń ṣiṣẹ́ fún ìwádìí làwọn ọ̀sẹ̀ tó ń àwọn iṣẹ́ tí ọlọ́mọba pa láṣẹ pé ká máa الإمام ابن كثير ونوعد الصالحات ونسي جوارحه بجوارحه بلو أوليكي وما تشوفي يطلع لك أوليكي شيء هما بشيء هما الجيم هما الزعوان هما الزكاة هما في الحاج يبقى ما شدوا من شيء من وما شيء وتواصوا بالحق وتواصوا بالصبر tàwọn tó ṣe pé wọ́n tún máa ń tàwa يؤدون الطاعات ويتركون المحرمات تواصل بالحق النظام الطاعي يقول وجود نظام تواصل فتوى ليس تواصل يعني في نظام تقوي عويه àwọn atọ́wọ́ gbé hàtì pẹ̀lú òdodo tó ní pé yẹn kí wọ́n pa wọ́n fún ẹni pé wọ́n máa ṣe tó bá mọ̀ ní dáadáa tó ń yí ẹni tó ń ṣàlàyé rẹ̀ báwọn èèyàn ní àlàyé òdodo kí ẹni tó fẹ́ gbé ojú ìfúnná pé a ah, òun náà pè pẹ̀lú òdodo ni wọ́n fi tọ́jú wọn lọ àwọn èèyàn máa ń pa ẹgbẹ́ lónìí tí wọ́n ti ń lé fún ọ̀pọ̀ yẹn fúnra kò ní kàn ní bọ́lá ìdánù tó kàn sí ìdùnnú rẹ̀ pé àtẹ́mà ah, tí ẹ bá jẹ tó lọ sí tó kẹ́kọ̀ọ́ pàtàkì ọjọ́ bá wáyé àwọn ìgbà tó ń ṣàlẹ̀ ìdùnnú lóríṣiríṣi ní tòrò lọ́mọ pé owó lọ́mọ nínú àwọn ìgbà yìí ìgbà bá wáyé lọ́nà òun náà ṣe á ilé ìwé ilé ìwé ṣẹ́ni àwọn àbá tó náà èmi tọ́jú wọn dé pé ìlànà àdìsúnà kan náà ní ìtòkẹ́jọ́ bá ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ sí òun ó fi kọ́ ṣàgbọ́ gbogbo èèyàn tó bá rí pé ọ̀rọ̀ yìí kò sí òdodo rẹ̀ alùpùpù rẹ̀. ṣàǹfẹ́ lórí tí ó bá fẹ́ ṣe àwọn tí wọ́n ti wá sí rẹ̀ ọkọ̀ lu ìlú fáwọn èèyàn náà báńkì yóò lu olùkọ́ni wá lùlù yẹn lọ́wọ́ bí káàkiri mìíràn ọ̀pọ̀lẹ́bí wọ́n wá kọrin ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí wọ́n sáré jáde ìlú tí wọ́n jáde ìlú tí wọ́n jáde tó bá fẹ́ bẹ̀rẹ̀ wá sí tí wọ́n bá wà sí lọ lẹ́wà kan sọ fún wọn pé hmm, báàgì lùlù yìí ní ẹ̀kúnlé jáde báàgì lùlù yìí ní ẹ̀kúnlé jáde ṣẹ̀kí ní ẹgbẹ́ tó máa ń yà àwọn èèyàn lẹ́nu ládùúgbò wa ní ìlànà rẹ̀. ike kódà wà láyà lájú àwọn ẹgbẹ́ tó kọ́ fún lórí ike ẹ̀ dùdù ẹ̀ jó oyún ti pọ̀ bá mú wá ní lẹ́nu èjì láàrin ọ̀sẹ̀ ọ̀rọ̀ yìí oyún yìí lè lẹ́nu wà láyà lè ṣe àwọn èèyàn ò ní jáde tẹ́ẹ̀ bá dúdú bí wọ́n bá rí jó kò ní jáde gbígbọ́n àwọn ọmọ wa ti rí ìfẹ́ pé ẹja lọ lè gbọ́ wà sí àdínkù nìkan àbíkẹ́ ní ìra lò fẹ́ tí wọ́n ti fún wọn. kò kí ló fà ní kàwé nìyẹn wọn àwọn afọ́ tẹ̀lé ká bí mo wá ní mo ti mo ti rí sáńsì àwọn afá tó náà títí yẹn kọ̀ ní ìlú yẹn yẹn. òun ní kí àdínkù kan lẹ́nu rẹ̀ á lè sọ̀rọ̀ fún ìfẹ́ bó ṣe ń kírun wọn ní àdéhùn ayé fún ẹni yẹn kírun ó kírun bọ́ báyìí àlejò ní ohun mìíràn lọ́kọ́ òun kí òkè lọ́kọ́ òkè tó padà wá ó ní òun tó ti kí sáà lẹ́yìn àlẹ́ òun mìíràn lọ́kọ́ òkè wọ́n tó kí tó kú padà wá àlẹ́bí àlóò ní ìrọ̀lẹ́ fóònù kí a wọ́n ní àlẹ́bí sọ fún mi kí ló tẹ̀lé àlẹ́bí tó ní pé tó kò tó lẹ́nu kọjá gbogbo ẹ̀sẹ̀ ó ní òun wàlá àwọn afáàtì sọ pé àdéhùn ìjọ ẹ̀ ń lẹ́nu ìyá ìsọ̀ ẹ̀ tó wá ní ẹni tó sòkòtò ẹni tó bá ń fi òun sòkòtò rẹ̀ wá kọjá gbogbo ẹsẹ̀ lọ́kùnrin ó ní òun. ṣé à ń pé tí wọ́n pé àwọn tí èèyàn ṣe lóde ju èèyàn ni ṣé àpá ti ti wọn àti tó fẹ́ lórí bọ́ọ̀dù sí pé mọ́tò sòkòtò ló kọjá gbogbo ẹsẹ̀ náà. bàbá bá tún lọ́wọ́ sọ pé sábà ń ṣàlàyé rẹ̀ lórí yóò lọ sí kòtò rẹ̀ bá ń fún ẹni kó ẹsẹ̀ ti ti ti lórí ẹ̀rọ ó ní ìrùn àmọ́ ó ó ṣe lọ́run dé tó ẹ̀ wọ́n gbà ní ìpò pé èyí ti dùn àwọn ẹni yìí tó kàn wọ́n ni pé tàwa sọ́ọ́ ìpìlẹ̀ ṣàkó èyí ò ní làwọn ọmọ ẹgbẹ́ lẹ́nu ṣùgbọ́n kálukú alẹ́ ti gbọdọ̀ rí tó ti ẹ bá fọ́rọ́ níwé báwọn èèyàn àti lọ́padà tú o àti lọ́padà tú o. sọ̀rọ̀ mo mẹ́rin ní ìṣẹ́ tó ojú sí lọ sí ń wò sọ́dọ̀ lè fi ẹ̀mọ́ tí o bá ti rìn fún tí o ti wọnú nǹkan yóò wọ wu ẹlòmíì pé á ẹni yìí ayé ti lọ ó ti lọ mo padà rí pé kọ́dà táìmù tí wọ́n ń lò lóṣù tí bóyá wọ́n padà lọ ìròyìn ní pẹ́ tó bẹ̀ ẹ̀ àbí kó lòdò èyí èèyàn àmọ́ àwọn kan mẹ́ta tó kúnlẹ̀ sí ẹ̀rọ súnmọ́ ń bà wọ́n ní sọ̀rọ̀ lójúmọ́ láyé ọ̀gbọ́n ọ̀rẹ́dẹ́ bá ń sọ̀rọ̀ àní ẹni tó lọ́wọ́ tuntun náà bá àtọ̀ wá máa ṣe síkìrì olóòtú ìjòkó ti wà á fi ọmọ lùmà ní bẹ́ẹ̀ ká bá láìpù ládùúgbò oníṣòwò àjòkó ti wà fún àwọn ọmọ láìpù fún wa láìpù láìpù lákìní à ń dùgbà ní òun lè tún wá jókòó ti wà àdébọ̀lá kìíní ò síríọ̀sì àdébọ̀lá jẹ́ dúró ni ẹnìkan ìjọ tí ọlọ́wà ní kí ọ̀rọ̀ kàdérí àwọn ti dáṣẹ́ mi lójú tán mo wá pè é nìyẹn pípé èmi náà mẹ́lú oṣù jẹ́ èmi náà mẹ́lú ẹ̀yìn náà ṣe inú kàtíkùrì kan náà lájọ wà lọ́rọ̀ kàdérí à sọ àwọn ohun tó ń jẹ́ pé sábà tó ń kàtíkùráìsì pé mọ̀lẹ́bí òun tó jẹ́ mọ̀lẹ́bí nínú kàdérí à mo wá pè é nìyẹn pé ha aláàrùn yìí kò sí ọ̀nà ńlẹ̀ pé ọ̀nà ẹ̀kọ́ nìyẹn ní ẹ̀wù ẹ̀kọ́ táǹkẹ́ ẹ̀kọ́ táǹkẹ́ ẹ̀kọ́ táǹkẹ́ ẹ̀kọ́ táǹkẹ́ ó wọn ni ah ní àbáta lórí náà tó ṣe ní tẹ́lẹ̀ yìí tẹ́lẹ̀ yìí ẹ má ti kọ́ ṣe pẹ̀lú ẹnìbọ̀dì nínú ẹ̀ ní ìlú ọ̀kan ní ẹlẹ́ẹ̀kejì òun mọ̀ pé ẹ ẹ mọ kéwú ẹ sì mọ pọ̀rọ̀ yìí tó lágbájá lẹ́nìkan bẹ ó ní ọmọ kékeré ni olóṣèlú ti kéjì oníkàwé ló ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ti dáwọ́ra àwọn àti dáwọ́ra fáwọn ní bóyá lè fi máa tẹ́tẹ́ ní àìsù àti kan ṣe dáwọn àìfà ń bá wọn tẹ̀lé àwọn afá yẹn wá láti àwọn ìlú wà lọ́wọ́ ìfún mi láì lọ́wọ́ láì lọ́wọ́ mi ò tí ì lẹ́nu tó ń jọ wọn èsì mú tọ̀ ọkọ̀ ìdá kọ́ rẹ̀ fún mi nǹkan èsì rẹ̀ ní ìdílé mi yà ó ní máa ń tẹ̀lé wọn wá ni ó ní lábọ́ ó ní ẹnìkan wá ń bẹ òun jẹ́ ara òun ọlọ́wọ́ discourse ọ̀rọ̀ sùn fífáwọn ìgbé ẹ̀mí wa gan nígbàtẹ́ni ń gbọ́wọ́ rẹ̀ bẹ ẹni tó jẹ́ ẹni tó ń mọ̀ pé ó jẹ́ ọmọ Ìlọrin ẹni tó bá wọn wà wọ́n wọ́n lè bá pé á ah, ẹ̀yìn ọ̀rọ̀ bá dábàá yìí wọ́n ń sọ ah, ọ̀rọ̀ yẹn ó sì ṣe bákúbákú lára wọn ó ní ẹnìyẹn wá ń sọ fún un pé sọ̀ríkà olè yóò ṣe òun ní káàdì yóò rẹ̀ àwọn oníkùnrin ń يقرأ الشيخ عبد القادر حجة في الأنابلة حجة في الأنابلة بتقول يقول يصبر مثلا هنا من نمون الكعب يقول يصبر هنا اللي هو تصبر من في عبد الشيخ عبد القادر ونقرأ الشيخ ده ممكن حجة في الأنابلة so òun ké sẹ́mọ̀ sẹ́rí ẹni ìjọ ọlọ́run tó wà lẹ́nu tó ní ẹ̀ka ṣe ẹni tó bá kẹrin báyìí bá ti gbà wọ́n sí ìyẹn ti máa ń rí àìní kan ti òun sí ìgbà mí ilẹ̀ fún mẹ́lò mí ilẹ̀ tó fún ọmọ ẹwà òkú ní kan ti ìgbà báyìí bá gba ẹ̀fà rẹ̀ gbára tó ní kan ti ìgbàkùn ìgbà tí yẹn sọ pé àwọn kan mẹ́lì tó wọlé ẹ̀ ẹ̀ ń ta àwọn kan ẹ̀ ẹ̀ ti ń bá àwọn àgbàlagbà ti dé kan ẹ̀ ti dé kan ìjọba òfin bóyá ọ̀rọ̀ yìí náà ẹ̀dí káwọn tó bóyá ẹ̀sìn lẹ́rìí òfin ẹ̀sìn wípé ìpín ọ̀rọ̀ fi lọ wípé nǹkan ti yé ni tó wọ́n ní àwọn ah, ń bẹ pẹ̀lú àwọn òṣìṣẹ́lú ní ìlejì níta àtúnlọ ní kí ẹni kúrò àkẹ́rí aburú mi tí àwọn àgbàlagbà wọn ò lè ṣe aláìmẹ́lọ́ ọmọ ọ̀dọ́ mi ò níbi tí aburú kú mi tó burú tó ẹ̀dá pẹ̀lú àwọn kọ́mọ ní wọ́n ń ta ìlú kíkà àwọn tó dàgbà jù wọn wọ́n ń ta ìlú kíkà àwọn dàkà síra wọ́n ṣe délé kan wà lọ́sí wáyé ọ̀dọ́ náà ní bá wọ́n yìí ń bẹ́lú ọ̀dọ́ tó wọ́n ní ẹ̀yìn ọ̀dọ́ yẹn lé jù ọwọ́ pàjìmọ̀ wọn kọ́dà ní ọjọ́ ìjọ ìpínlẹ̀ pàjìmọ̀ ní ìjọ tí wọ́n gbà lálejò wọ́n sọ pé àkúnbímọ̀ tó tó kan lónìí ọmọ tó tó kan la kún bí lónìí azábàyà ló tún bímọ kan ní òní ọmọ tó bí òun náà ní ìdáhùn ọlọ́dún wà ìdáhùn tí wọ́n lọ́wọ́ yà sànú rẹ̀ bí tí mo ti lọ òun náà ti fi yẹn máa ń ta wá fáwọn òun ká ṣé ọmọdé ẹni tí ó jẹ́ káàdì rí àwọn bóyá tẹ́nìyẹn bá ń sòrò ju ọ̀rọ̀ fún ojú àkọ́kọ́ ṣé ọ̀kẹ́ ló ní ẹni àkọ́kọ́ tí wọ́n sòrò ju ọ̀rọ̀ fún kí ni ẹni dààmú ẹni rẹ̀ ẹni kejì ó ti kí ni ó ti gbà kó mẹ́ ọ̀nà tí ó ti ń sọ̀rọ̀ tó bá ti gbọ́ ti sọ́lá ti máa lérò kó wá jẹ́ tó wọ́n sọ̀tọ̀ fún un náà àjà problem kan yẹn tó bá kan náà ṣe nígbà tí wọ́n ń sọ ìlú rẹ̀ náà kàwá sọ́wọ́ ìsọ̀ òní wọ́n gbọ́dọ̀ máa wá ṣòro tó rẹ̀ pẹ̀lú ìṣòro ní òní ìṣòro ọ̀la parada òní máa fi òní máa fi òní máa fi ìgbóyà àti ẹgbẹ́ ìgbóyà ìjọba lórí àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ kalẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nínú ẹ̀sìn kí la ẹ̀sìn fọlọ́ ń bọ̀ ẹni lórí la ká yẹ kí la kalẹ̀ má gbé tó bá ní rí ẹ̀rí nǹkó ìjọba ti gbé kalẹ̀ lọ́ gbé kalẹ̀ ẹni mo kọ́ sọ́lẹ̀ sọ pé fifteen kan ọ̀kan ní problem ẹ̀rí dọ́kì ten òun náà ní gbogbo so fifteen náà ní wọ́n dàbọ̀ ẹlòmíì nípa ọ̀rọ̀ tó dáhà náà ṣẹ̀pá àwọn mímẹ́ ní ti pé ti ń dààmú wọn pé wọ́n pín mídíà wọ́n pín mídíà kí lè rí dọ́kì pín ó ní wọ̀ ọ̀mà ṣe ìtọ́jú ìtẹ́kẹ̀kẹ́ tẹ̀lé kí wọ́n làbọ̀ wá fi kó èyí tó fi pín wá láyé ìsìn tó bá wọn fásitì tó máa ń pè nǹkan yẹn sí ìtẹ̀rí sí kọ́lá inú wọn lè má kó lẹ́sẹ̀kẹsẹ̀ gbèsè bá wọn ka ọ̀rọ̀ wọn jọlọ àti hmm, ẹ̀rí ilé ìwé ilé torí àwọn ọ̀rẹ́ tó challenge wọn ibi ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ilé ìwé ti pè dà. bíjà kíbi dí ajẹ́mu kẹ́kẹ́rọ́ kíbi ajẹ́mu fásitìkọ́ tó nítorí wà nínú sínú àlẹ́ ìtọ̀wọ́ àti ìfẹ́ sọ àwọn ẹ̀rí ẹ̀kọ́ ló ṣe pọ̀ sí mo kẹfẹ́ rọra dákẹ́ kó tẹ́ tẹ́ bí mo tura mẹ́nu lè yìí tí ì bá tí lè jáde tó ń bẹ̀ bá wọn sọ pàlẹ́ àwọn olùkọ́ olùkún lé kún kẹ́lẹ́ ní òkun gbogbo kún máa lò sí ń bá lọ ó jù máa bá lọ pé wọ́n kàn máa sọ ni wọn ò ní sí ẹ̀rí bì òun náà ní ká mẹ́tì sọ̀rọ̀ wọn àlẹ́ ó ń sọ̀rọ̀ àwọn aláṣẹ àdúgbò ẹ̀mẹ́nu kẹ̀kẹ́ ó ní yá sí mi báyìí tùmọ̀rọ̀ àwọn kan bẹ bí pé aláṣẹ ni wọ́n padà dé lẹ́yìn ní alẹ́ sọ̀rọ̀ àtọ́lẹ̀ anabi ni láyà ìgbẹ̀lú náà lè láyà òní ló lànà mi wọ́n láyà ìgbẹ̀lú náà lè túnlẹ̀ òní lè túnlẹ̀ ní alẹ́ sọ̀rọ̀ àtọ́lẹ̀ alẹ́ sọ̀rọ̀ àtọ́lẹ̀ gbogbo àwọn abúlé tó wọ́n ṣe ẹni tó bá ti lànà lẹ́yìn tí òní túnlẹ̀ alẹ́ sọ̀rọ̀ àtọ́lẹ̀ kí ọwá ní àwọn sàbà wá bí àlejò pé àwọn olórí báyìí bí láwọn àṣẹ pẹ̀lú wọn àlejò ní wàtìmáyú wà àti ìlú lè àmì irú حذيفة كوني بايعنا رسول الله صلى الله عليه وسلم بالسمع إلى الطاعة أنت شبيه أفعل الذي كتاب القوة أما سليه بسنسونا تبي أما سلام على شيء أهلي يقام أواني النبي واسطان في ما كان بسطان النبي كان هما سليه على شيء كان هما بوصوا في يسرنا ومنشئنا ومقرأنا انت أفك انت نبوك كمان شيء كما تليه إلا أن تروا منهم kúfúrán bá wà ṣá àbí tẹ bá rí nǹkan tó jẹ kúfúrú báyìí tó kílẹ̀ tó mú pé àìlókúnmọ̀ nígbà míì kò lè fún ẹ̀ kúfúrú àìlókúnmọ̀ nígbà míì kò lè fún ẹ̀ pé fisikú irú àwọn tábẹ́tì ni ẹgbẹ́ takò ẹgbẹ́ gbọ́dọ̀ tí wọ́n lẹ́nu yẹn ẹ̀kọ́ sí wà ní ìwọ́n wà ní fisikú wọ́n wà ní pàṣẹ kí n kí ìdíje kò ní sọ́jà dé kó nù ẹ̀sẹ̀ bí tó bá ti di kékeré òun àlẹ́ mi ẹ̀sẹ̀ gbọdọ̀ ẹ̀gbọ̀dọ̀ bọ́rọ̀ fún ọ̀lẹ́ ilé ìjọ ìrìnsẹ̀ náà rẹ̀ káwọn afá máa ń ṣàlàyé dídá ike káàdì máa kó dídá àti dídá kan bẹ sí òòlù yẹn jáde tó lọ ẹ̀yìn kó àbí ẹ̀jẹ̀ owó ní kọjá láti ìṣòkè yóò máa ṣe tí ìwà ti gbé jáde tó lọ ẹ̀sẹ̀ ẹ̀ máa tẹ̀lé ẹ̀ máa gbọ́ náà ìṣèlú máa ń fẹ́ máa bọ̀ àmẹ́ ẹ̀ ní dá lóhùn ẹ̀ ní bá ṣe dídá ẹ̀ ẹ̀ ní ká fòó ẹ̀rí jáde sí ilé ìlú ṣe nǹkan yẹn torí pé àdéhùn tuntun wà tó torí pé láàtọ̀ ẹ̀ka ilé àtúmọ̀ ẹ̀rí àìsẹ̀lé yẹn àbíkan tó bá ní pípé tó bá òfin ọlọ́wọ́ bá mu náà bí ẹ̀kọ́ mo fẹ́ lọ bí kan ìgbà tí sheikh islam muhammed bin abdulhaj tó ń mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ yìí wá láti fi múlẹ̀ ipe tí èèyàn bá ń fẹ́ ńlá nínú wàhálà nínú òkò àti tí nǹkan náà rẹ̀ yẹn kó pé sí ẹ̀ lára. ẹni náà ti pé yẹ́jì bọ̀ ẹ̀lẹ́yìn náà tó tú láti fún wa kámà tó ní pé nǹkan mẹ́rẹ̀ rẹ̀ yìí agbọ̀dọ̀ mọ́. àlejò mi kọ́ yìí mà ọ̀ṣun kò wọ̀. tàlíbà tí wọ́n ń ṣàlàyé ẹni kọ́ lọ́kọ́ lọ́dọ́ nínú pẹ̀lú ìrìn níbi tó rọ̀ ọ́ àlàkàtúrò yìí nípa rẹ̀ wọ́n ní tọwọ́tọ́ bí sọ́bùrì wọ́n ní alẹ́lùmọ̀tọ́ ibi ibi àtìdá àwọn tó máa ń rípa tọ́lẹ̀ fún yẹn pẹ̀lú sùúrù lára àtọ́lẹ̀ tó mọ̀tọ́ fún yẹn ní pé èèyàn máa ń ní sùúrù lórí kádàrà ọ̀nà ọmọ yẹn kú ọyọ ọmọ yẹn ọ̀rọ̀ ìkọ́kọ́ yẹn kú èèyàn lè jẹ ní oṣù fẹ́ tó èèyàn wà nǹkan ọwọ́ yẹn fẹ́ ọjà yẹn ya bó ṣe yẹ kó yá èèyàn ló ní sùúrù lórí rẹ̀ náà èèyàn ṣàfaradà torí pé kí ni tí yọ̀ọ́ bá ti náà ọfẹ́ ọkọ̀ ọ̀padà faradà ń ti bá nàìjíríà tó àbíkẹ́ yọ̀ọ́ bá ti ṣá eré gbére tó tó wá mùsùlùmí máa ń ní àfàrà lórí nǹkan tó bá ṣẹlẹ̀ sí i nítorí kan káwò pé sí kì í ṣe pé àṣe ètò rẹ̀ wà lẹ̀ tó bá ti mọ̀ kó ti yọ owó tó ń já ṣe tó ti ẹ́ kò ti yọ kó bẹ́ẹ̀ yóò kú lẹ̀ fọlọ́ bí alákojú ilé ìyẹn sọ pé òun wá ọmọ lákojú ilé o ti fẹ́yàwó o ti lọ́kọ o ti fẹ́ dùnà àmọ́ nígbà tó wá di pé wọ́n wọlé náà ọmọ wa wọn lóyún lẹ́nu wa wọ́n pe ah, a amẹ̀bẹ̀lọ́wọ́ náà lè bẹ́ẹ̀ ọmọbẹ̀lọ́wọ́ àmọ́ wà lọ wá ìdìbò kí ní ń ṣe wọn àbí kí ní ń ṣe ìyàwó ẹ wá ṣe yẹ wọn ní kò sí nǹkan wà ókè ìyẹn ti ṣe nìyí tí ó bẹ́ẹ̀ ni ìyẹn ń lóun wá ọ̀nà iṣẹ́ tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe oṣù wa kẹ́kọ̀ọ́ oṣù kọ́ṣẹ́ ìlọlé rẹ̀ oṣù parí tó o ti ṣe o ti yọ ọ̀sẹ̀ ẹ̀kọ́ mẹ́rin tó lẹ́yìn náà ó tún wá máa gbìyànjú ẹ̀yìn àwọn ojú òkú mọ̀ pé ìyẹn ní láti ṣe ti oníjòkó sílé oní amọ̀bẹ́lọ́wọ́ yà ní ah, eh, nàìjíríà ó gbìyànjú wa ẹ̀kọ́ ṣe tó bá gbìyànjú ẹ̀ẹ́ bọ́lọ̀ bá ti wá mú wa ìwé òfin kọ́dà ọ̀rọ̀ wọ́ ọ̀nà ìṣá àfààyè. tó bẹ́ẹ̀ náà ní gbogbo nǹkan tó bá ti ń jẹ́ nípa ẹ̀kọ́ mi ìrìn ṣe bí ìrìn ṣe tó ìfẹ́ yẹn tó pépà lè tẹ̀ wá ká bóyá wọn kú mọ́ ẹ̀rọ lọ́wọ́ lè fi lọ gbà kí ọmọ tó bá ara rẹ̀ látara tó kele àìgbàkadà. bákan náà ń tẹ̀sí wọ́n ní wọ́n kò ṣàfaradà ìnira tí bá ń wá látọ̀dọ̀ ẹni tẹ́ bá fẹ́ paláṣẹ ọ̀fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìfòyì ìnira tó bá wá látọ̀dọ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe dúró rẹ̀ yìí lẹ́nu yẹn ó kò sí sí ọyìn ọmọ olójú ni ọba tọ̀rọ̀ ọmọ tí ò kọ́ra ọmọ mi ò lè jẹ́ ọmọ tí yẹn bí tí o ṣe nǹkan tí ò dáa ó sì fẹ́ kò ṣe wáyà ẹ̀hẹ́n kíni kíni so àmọ́mọ́ ọlọ́mọ ní so wọ́n lọ́mọ ti fẹ́ iṣẹ́ pé sí ó sì dúró wọ́n sọ pé ah, wá ń bínú ó fẹ́ sọ fún ọ ah, ọmọ dáadáa wípé ah kí ló ń ṣe báyìí fún ọ ara àwọn kó ti tọ́ wọn náà bá tó yẹ kó wọn náà ìmọ̀ ní wà á عن المنكر so الإمام ابن القيم bàtọ́ ń ṣàlàyé inú kẹ́lẹ́lẹ́ ìwà ni pé káfí lè máa bí ọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́ séèyàn tí ẹ tó ń tàbá bá ti gbóyé lákàrà ayà yìí mọ́mú ìlú ọ̀yìnmọ́ ní fàáhàlì islam wọ̀rọ̀ bá ó ń kìnnà wọ́n ti bá rí ẹni tó ń ṣe islam tó jẹ́ mùsùlùmí àjòjì ní lọ́dọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí sọ ẹ̀ lọ́wọ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí kó wá lọ ilẹ̀ Ìgbò àwọn tó máa ń lọ bẹ̀ wọ́n táwọn bá ń kírun àwọn èèyàn ti lè pébù àwọn kéèké wọ́n wá péjọ wọn máa ọ̀fẹ́ yé eh, kí ni a nìyí kò gbọ́rọ̀ bá àjòjì ni wọ́n jẹ́ ń tiẹ̀ lọ́dọ̀ wọn قال والمؤمنون في أهل الإسلام غرباء ومن القيم ẹ̀tọ́ bá tó wá jẹ́ mùmínì láàrin àwọn mùsùlùmí òun ló tún lọ jẹ́ àjòjì láàrin àwọn mùsùlùmí yòókù òun fẹ́ jẹ́ mùmínì tó fẹ́ kò ah, fẹ́ sún sókè kò fẹ́ jẹ́ mùsùlùmí lásán so irú ẹ̀tọ́ bá jẹ́ mùmínì yẹn òun ni yóò máa jùlọ tí gbogbo nǹkan tí à ń sọ lẹ́ẹ̀kan yẹn bóyá bọ́ ni nǹkan tó mọ fún ẹ̀sìn tuntun yìí yóò jìnnà sí ìdúpọ̀ fẹ́ jẹ́ mú mi ẹnì kan òní fẹ́ jẹ́ mú mi ní ọmọ owó ìfẹ́ èyí ni máa jẹ́ mú mi ní ọmọ ọlọ́dẹ ń lórí ìfẹ́ àbọ̀wò mi ń wo ìfẹ́ fún yẹn àbí ń wo iṣẹ́ ń wo tẹ̀síbà ń wo mi ń wo àtẹlẹwọ́ kódà àwọn mùsùlùmí ń wo ọ̀pọ̀ ń wo ọ̀pẹ̀lẹ̀ nínú ìlú yìí tó ẹni tó fẹ́ jẹ́ mùsùlùmí kò ní ṣe gbogbo àwọn ọ̀sán yìí pẹ̀lú ajẹ́ mùmìnì ó mi fẹ́ mùmìnì òun tún jẹ́ ẹni ẹ̀ṣà ju ẹni tó ń jẹ́ mùsùlùmí látọ̀lọ̀ wọ́n ní wa ahlu sunna lọ́wọ́ inú kọ́ yìí lélẹ̀ wọ́n ní wa ahlu al-ilm fi mùmìnì yẹ gbọ̀rọ̀ta wa ahlu al-ilm fi mùmìnì yẹ gbọ̀rọ̀ta wọ́n tẹ́ bá wá rí ẹni tó wá ní ìmà láàrin àwọn mùmìnì ẹgbẹ́ rẹ̀ bùrọ̀lá owó tó ga méjì ṣẹ̀gbẹ́gbẹ́ jẹ́ múmi ni òun ló bẹ̀rẹ̀ tí ó ní lórí ilé náà sí apá mi kalẹ̀ ọ̀dọ́gbẹ́ jẹ́ múmi ni òun ló ní ilé máa sí ojú mi kalẹ̀ kẹ́ni ẹlẹ́ni ọmọ wò kí wọ́n fojú ti tààrà káàkiri ọbẹ̀ jẹ́ múmi ni ọbẹ̀ jẹ́ múmi ni kò ní lè máa sí itan rẹ̀ kalẹ̀ ọbẹ̀ jẹ́ múmi ni kẹ́kẹ́ bá wo àwọn káì ẹni tó bá ń gbé agbóńlé ẹ mọ̀ pé wàlẹ́ àwọn ọkọ̀ mọ́tà fún ọ ṣe àfọmọ kékeré àtàgbàlagbà nù àwọn obìnrin ẹ̀yin náà ẹmọ táǹpù sí nǹkan yìí o ẹmọ táǹpù rẹ̀ láti kòtò ìbámu síbá wà ẹ máa wo kanírúgbó ara lẹ́jì kanírúgbó ara lẹ́jì ẹ wo àwọn ọmọ kọ́lá ọmọ kéèké ọkùnrin aṣọ ó bu apá wọn ni wọ́n wọ̀ fún wọn ẹ máa wo dánwò fáwọn ọmọbìnrin kéré kátó wá ní àwọn ọmọbìnrin tẹ́sẹ̀ tó láti dídí láti sín sín nìkan áhà aṣọ burúkú tí ọ̀dà ẹ tó wọn abẹ́ jẹ́ mọ́mí ní ọ̀rọ̀ ìlú ìlú ìlú ìlú tó náà ni mẹ́mú kọ́ yìí ní mọ́mí ní tó wá jó máa ìlú lẹ́sìn lẹ́sìn tẹ́ sí máa yé owó tó wà máa di àjòjì láàrin àwọn ọmọ mi sẹ́ni pé gbogbo aláàlá gbọ́dọ̀ lórí ẹ̀ kọjá pé bá a ṣe ń jẹun nínú kátó wá jẹ́ onímọ̀ torí pé kí ni táwọn yẹn bá ń ṣe kí ní kàwó tì mọ́ wọ́n gáà ah, ká ìfowó lórí báyìí tó bákan náà mọ́mù kọ́ yìí wá ní wà áhàlì sunnati alladhina yumayyituna sunnati عن عن الأهواء والبدع غرباء táwọn yẹn bá tó wá ní ìmọ̀ tán tẹ́yìn ní ìwà tó pàdé alùsùn tó wá yàtọ̀ láàrin àwọn onímọ̀ yẹn tó tí wá ní ní àbò ní ọ̀nà àpọ̀lọ́bà rẹ̀ tó náà náà kí ẹ súnmọ́ àwọn tó ní súnà ṣe ní o oṣù mẹ́rin péré kọ́nà tó bá ṣe péré tó ń súnà orí súnà nìyẹn lọ lóṣù mẹ́rin péré wàlá ẹ̀ ọmọ ẹ̀rù tí oníbíbí àpò nípa lédè kéwu wọn tó ọdún méje tó fi jáde wàlá ìṣúná tó tẹ̀lé sí mi àtìlọ́lẹ̀ kéwu lẹ́kẹ́tẹ́ dípúlọ́mà àti parí rẹ̀ wàlá ìjọ́ ti ń kọ́ àwọn ọmọ awọ́de ìgbà yẹn ní ètò ìsúná tí wọ́n pa àwọn ìgbìmọ̀ ọ̀fẹ́ àá mo wá ronú pé gbogbo tí mo fi tí nǹkan yìí tí mo fi kéwú tán yìí má kí ni nǹkan dùnáwó ìsìkà dùnáwó ìsìkà ọmọ àwọn lè kéde ayé tó máa kà lè kéwú ẹni lọ sọ́dọ̀ àwọn olóbìnrin àdúrà pé òkè ìkọ́mọ̀ tán òtítẹ̀tùmẹ́lọ́pẹ̀ ìṣẹ̀rọ̀ pé wọ́n wá dákẹ́ kó tó bẹ̀rẹ̀ tí mo ti fàtíà so tó wọ́n ti wọlé tó rúkú jáde lókè mọ́mọ́ àlùwàlá ẹni rí ẹni kóra mo tilẹ̀ tó gba profession níbi islamic study wà láì àti mò ń wò báyìí lé lálùwàlá ọmọ àlùwàlá ti kí ló fà ní pé súnà lẹ́bí òní súnà lẹ́bí ni ó sàlàyé fún yà ẹni rí ẹ̀rọ pé gbogbo àlùwàlá àlùwàlá bàtí ẹ̀ bá ń bomi tẹ́nu tó wà mọ́ gbó fọ́ọ̀mù pòfẹ́sọ̀ ìfẹ́sọ̀dì ọmọ gbólẹ̀dẹ̀ta gbogbo ọmọ gbólẹ̀dẹ̀ fún wa tú lẹ́tọ̀ amóhùn ojú síbọnú síbọnú tó tọ́ba lọ́la dé tó nínú ẹni tí súnà lẹ́nu sọ lọ́wọ́ àlẹ́sẹ́lẹ̀ tó máa ń jí kí ìwọ̀n tó ń yàtọ̀ tọ́ba bí ẹ̀dá wà láàrin àwọn onímọ̀ tó bá tẹ̀lé ìwọ́n ní kọjú ni wọ́n ní wàdà ìwúna ilẹ̀ ìhà ní mo fẹ́ lè lọ́nà wọ́n lẹ́nu tó bá wá ń pèsè súnà àsọ̀rìrúnà alẹ́ ẹ̀rẹ̀ mùsọ̀lìfínà àwọn onísúnà ẹ̀ tó ṣe pé wọ́n mọ̀ wá ṣe sùúrù lórí ìnira àwọn tó ń takò wọn ìnira àwọn tí ń takò wọn ìnira àwọn tí àkọ́lá ìlúmí yóò mọ̀ wùwà ìpè yí mọ̀ mọ̀ hàn ilé mọ̀ ní nǹkan àwọn ọmọ ìṣẹ́ wọn bàtà àwọn ẹbí ṣe tẹ́lá àwọn tó lù bà nílùú nìkan wọn ní sùúrù o tí wọ́n ti ń gbà wọn ni àwọn àdúró ti di yàyìn àwọn àdìjàbà nílì rẹ̀ tó ké gbogbo àyà yẹn àyà ọmọ ẹ̀kọ́ òfin wọn ẹni ẹni sùúrù gan wọ́n ti kọjá wọn tẹ̀gbọ́n lọ wọn wọ́n ti kọjá wọn lọ ní àà tó burú àà wọ́n ní sùúrù tó òun ni pé èyí wà ní sùúrù alẹ́lẹ́ hẹ́dá àlùmọ̀kọ́lẹ̀ ẹni tó tapọ̀ lọ́mọ kan ní oúnjẹ bá ráwọ̀ ẹni yẹn wọ́n ní ó ẹ̀ṣọ́ gbogbo bàtà àwọn ní ìdájọ́ tí wọ́n wá nílé láwọn tó bá ń jẹ́ àwọn tó máa ń ṣe dáwà tó náà wọ́n gbọ́dọ̀ ní sùúrù ìdájọ́ tí wọ́n gbọ́dọ̀ lágbára jù náà lẹ́tọ́ lọ́ba sanú pé pé ọlọ́wọ́ fi ṣọ̀fẹ́ gan dáwà ẹ̀ sẹ́gbẹ́ gbogbo ẹ̀kọ́ ni ó ní ọ̀hánátà hamala dáhùn ẹni mo sọ́njọ́ ní ìfẹ́ lómi lè gbé pé dáwà tiẹ̀ yóò jẹ́ òun àti ìyàwó rẹ̀ náà ni kò sí bẹ́ẹ̀ náà lóde ìṣòro olùjẹ́pẹ́ lómi òun àtọkọ rẹ̀ ni ìyàwó gbọ́ súnà ọkọ ní ti gbọ́ yé ó ní ti wúrú pẹ̀lú ọkọ wọn ó ṣàlàyé fún un bàbá gbà òun náà ní pé máa ń le kọjá pé àwọn wa gbọ́ nǹkan yé ọkọ wa gbọ́ yé máa ń lè torójúṣe ọkọ ni kó nǹkan kọ́ nǹkan yẹ kó nǹkan kọ́ náà kọ́ máa fa ìyàwó rẹ̀ tó ẹlẹ́mìí kìíní láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni tí ó kọjá ti fámìlì rẹ̀ yóò kọjá ìyàwó rẹ̀ tẹlẹmí ó wá ń fi túnà lẹ́yìn sọ̀rọ̀ mọ́ àlẹ́ òfẹ́lá kò rí ẹni kankan mú nínú fámìlì rẹ̀ nínú àdúgbò rẹ̀ kìí ṣe kí bóyá àwọn ènìyàn ò ní í ṣe o bó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ bó ṣe pìrìsẹ́ǹtì fún yàn fún wa lẹ́nu kálukú fún òkè áá ó lè nínú ọ̀sọ̀ fún yàn ètò àpé ńlọ kù lélẹ́ yìí lẹ́sìn ọlọ́run á ah, ní tẹ̀lé torí iná rí ara rẹ̀ ó wá sí ibi pẹ́lú tó wá lọ bòmí tó wá rí ibi tó ń pín tó tó àlẹ́ ẹ̀fẹ́ pẹ̀lú ìyẹn náà ah, ó yẹ kàtàlẹ́ sílé wa yìí so irú àwọn ìjọba àwọn ẹ̀dá pẹ̀lú káàkiri ìṣètò ìjọba ọlọ́kọ́lọ́ ṣàtàwọn fún wa ní wa ẹni ìlú dédé ẹni ní ṣe ẹni ní òrò pé wà lòun ní ní ṣe pé àìsú dédé sí ẹni ní òrò pé ìwà náà lòun ní ṣe pé kì í ṣe pé ìwà ni ó ní àìsú dédé ni àìní kan ṣe ni ẹ wà mọ ẹni àwọn tí oníkan tí ọmọ wa ń rìn yàrá kí ni ọ̀rọ̀ rẹ̀ dáa ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ tẹ́bà pàpà kìíní wọn tẹ́bà wọn bí wọn ni aláìní náà mọ̀ bẹ́ẹ̀ sọ fún wọn sọ fún wọn èmi lè sọ òun lè sọ turu eléyìí kọ́là ń sọ o bẹ́ẹ̀ náà sì ní ẹlòmí n tó gbé lọ́wọ́ òdodo ni àmọ́ wà rẹ̀ lé wà rẹ̀ lé tó náà ni ṣé ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe

tó ṣàkálù mi olùkọ́ ọ̀dọ̀rọ̀ fún yàn lẹ́sìn ó ti pèsè ẹ̀jẹ̀ ló ti gbọ́ yíká oníbi tó tún dúró sí lọ́rùn sílẹ̀ pẹ̀lú ẹ̀rí sọ́kun àǹfààní ńláńlá ni kíyìn ti ẹ̀lẹ́sẹ̀ ti ti yàn olùsẹ̀ ni olùsọ ti ẹ àǹfààní ni kò níbi wọ́n bá ló ń darí ẹ̀ tó náà ni mẹ́rin kọ́ yìí wọ́n ní àwọn ẹni ìyẹn gbọ́n tó bá ń tí kó lànà ẹ̀sọ̀ lọ́wọ́ àtọ́nà àwọn gan ní ìjádéjì wọn máa ń lé jù láwùjọ ìrọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ lẹ́sẹ̀ kódà ń jẹ tí wọ́n ṣe tí èsì tí bọ́yà nǹkan haram ni tó kí nǹkan aláàlú náà ni tó bá tó ṣe ò ní àyín ah, ah, náà kẹtí wọn ń tẹ báyìí lẹ́yìn àwọn afáàtì ń tẹ wáàtí àyín ah, náà tó ń jẹ tíkì tí haramu ni tíkì ni tó kí wọ́n wá bínú pé ìtumọ̀ tàgbákò yìí ni ìwé tàgbákò láì ní wọ́n lọ́wọ́ rẹ̀ ni àtọ̀ mi ò mọ̀ pé àwọn ọ̀nà ìsinjẹ síkì ẹ̀sìn ọtí láwàdà ń kálukú lọ́nu tó ọlọ́kọ́ ṣáà sànú fún wa kí á tó báyìí lọ́kọ́ ó kọ́ ṣáà sọ́kọ́ أشهد Òkèké ọmọ ìlú ìṣẹ́fíò mú irun mọ̀ jáde, ṣe rí irun kan lóṣọ̀ ní nǹkan àdámọ́ ni ẹni tí ọlọ́run bá bá ṣẹ̀dá rẹ̀ ní ẹni tí kò ní ọmọ yìí ò lè ń fa ní kíláàsì kò máa wá ní yóò mú irùngbọ̀n bó ti jáde rẹ̀ àmọ́ èèyàn ní irùngbọ̀n ẹ̀ wá ń fi kírìmù sí i ọmọ tó máa já tó fi máa já gbogbo ní ìlú yẹn àmọ́ pé òun ní irùngbọ̀n wá ní ìrọ̀lẹ́ ikú díẹ̀ àdìrẹ ọ̀rọ̀ bá wọn tó wọ́n lọ wà Thank you whatever that is created, every from around three, like, and I'm sorry to anybody that was becoming to call but they are entitled to the people for our honor and bring out in our name. My person, I always collect money from my mother and give it for them. So I'm not making um, especially from Arab. Now, ẹni tí ó ń ṣe iṣẹ́ àárọ̀ ìgbọ́ràn ẹni gbà lórí owó bí nǹkan gbajúmọ̀ lórí gbọ́dọ̀ ní ọdún ṣe ìyàwó yàwó tó àbí òkú ṣe ìyàwó yàwó òun yìí gẹ́gẹ́ amúrọ̀bà rí tàbí ìyàwó yàwó amúrọ̀bà ìgbẹ̀kan ni wọ́n owó olówó fún dúkìá dúkìá tó wà ní ètò ìdá ọ yàtọ̀ sí kí ni ọjọ́ tí bóyá lè pè tó ń ta tẹ́tẹ́ tẹ́tẹ́ ló ta tẹ́tẹ́ lè pè ó yàtọ̀ tẹ́lẹ̀ tí ó ṣe ìyàwó àbí ìtẹ̀sẹ́lẹ̀ nì irú tí tí ó jápa ní láyé tẹ́lẹ̀ níyàwó tí wọ́n ti yẹn wá ti bẹ̀rẹ̀ owó ìyẹn ti máa ń sọ fún mi kí kò jáwọ́ níbi ìtàn yìí ó ti fún yàrá ẹni fún lọ́ọ́ jáwọ́. Ìwé ẹni yẹn ẹ̀tọ́ àwọn ẹlẹ́tọ́ yẹn kó dá padà fún wọn. Kó dá padà fún wọn. Tó bá ti kó wá sòwò fún ọmọ àwọn ènìyàn náà tó ṣẹ́yìn gbogbo tó lò ní jìbìtì yẹn kó gbìyànjú kó tó jáde kó láyé kó kì bàrà ló ń kọ́ pé gbogbo àwọn tó ń lò jù títà náà ẹ̀kọ́ rẹ̀ jẹ́ wọn tó bá jẹ́ gbọ́dọ̀ àti rẹ̀ táwọn ènìyàn bá dé ọlọ́wọ́ sọ̀rọ̀ pé káwọn ènìyàn bá dé ọlọ́wọ́ tọ̀tọ̀ á kò ní ìdúró gbà lọ́wọ́ náà ó ti kó kalẹ̀ tó náà wọlé yóò ti bá ọ̀rẹ́ ni wọ́n bá ládàá rẹ̀ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run lójú ọ̀nà ọ̀nà tẹ́lẹ̀ yẹn lè gbà lọ́wọ́ ọ̀nà tẹ́lẹ̀ gbà lọ́wọ́ torí wọn tó wọn ń gbà lọ́wọ́ rẹ̀ tó jọ lójú nítorí ní ìdílé yìí à èèyàn ló ṣe ó ní ẹgbọ́n sọ pé ṣíṣọ́ fún ọmọ Tẹ́rí, olú lé gbígbé ẹ̀kọ́ mọ́ ìgbẹ̀rẹ̀ ọ̀rùn ìpè tó bá dá lójú pé ẹni yìí ó ti jáwọ́ ó ti dá ìtura rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ irú bísẹ̀sì màmá tó wá ń dá fún ọkọ̀ orí ṣọ́ọ̀bù fún ọ tó bá dá lójú pé ní tó ti ṣe ní tó jẹ́ kápítà bísẹ̀sì yẹn owó ọkùnrin ọ̀nà ẹ̀ tí tó bá lágbára fún mọ́tò àbẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn tó bá gbà àlọ́mọ́ ìṣẹ́ṣẹ́ bísẹ̀sì fún ìyẹn fún tó ìkóni náà gbà lẹ́kọ̀ọ́ tó bá ti sápò ìlú nǹkan yẹn tó bá lágbára kó wọ́n ti bẹ̀ náà lọ́dà yìí ṣùgbọ́n tí ìlú yẹn wọn kẹ́ni yẹn náà kọ́mọ̀tì tí wọ́n rí ní ìlú pé òun bá wọn sọ̀tà ní ìlú kọ́mọ̀tì pé òun bá wọn sọ̀tà sọ̀rọ̀ pé ọ̀nà ní ìjọba kọ́mọ̀ ìpàdé ní ẹ̀rí bínú Mi ò fẹ́ lè kọ́ tó lórí báyìí rẹ̀. Bóyá ẹ̀ ẹ̀kọ́ ni, kò jẹ́ lọ wọ́n rùn bí àwọn ọmọ yẹn ọ̀gọ́rọ̀ sílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bàtà òjò gómìnà ló ti àwọn àwọn ọmọ rẹ̀ kọ́mọ̀ ti gómìnà tó tó bá wá rí bẹ́ẹ̀ ìmọ̀nà káfẹ́ yẹn náà ti jẹ́ńtẹ́ mi yẹn ọ̀mọ̀nà nǹkan tó lè ṣe ẹ̀rẹ́ la sọ yìí pé àlàámẹ́lú dídí wàdà ẹ̀wájú ilé tó ẹni ní ojúṣe ojúṣe ọlọ́pàá dàpọ̀ lórí ẹni tó ń tẹ̀lé ojú ojúṣe ọkọ̀ rẹ̀. Ìsìlò ìkọ̀wé sáré. Adó, lẹ́yìn ìgbà lọ ẹjọ́ ìgbàgbọ́